ọpẹ́ wa a dúpẹ́ fún gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa olúwa ẹ ṣé olúwa ẹ gbọ́ ọpẹ́ wa àwa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ dáríjì wa má fi ẹ̀ṣẹ̀ wa jẹ wá gbogbo nǹkan tá à ń fẹ́ gbogbo nǹkan tá à ń lérò ọlọ́run jẹ́ kó tó wa lọ́wọ́ olúwa pèsè iṣẹ́ alálùbáríkà fún wa iṣẹ́ kékeré owó ńlá olúwa wá pèsè ẹ̀ fún wa olúwa wá ṣètò wa láṣẹ pé gbogbo nǹkan tó ń jẹ́ bí ọ̀dùn ọkàn wa pátápátá tí a lè bára wa sọ tá a lè bá ẹ̀dá àlàyé kankan sọ tó jẹ́ pé ìwọ ọlọ́run bá nìkan ló mọ̀ sí olúwa wá ṣe fún wa olúwa wá dùn wá nínú olúwa pèsè ọkọ alálùbáríkà fún wa ọkọ tó máa ṣe bí bàbá tó máa ṣe bí ìyá tó máa máa tọ́jú w wa olúwa wa pèsè ẹ̀ fún wa olúwa má jẹ́ agbégun eléwu olúwa má jẹ́ àṣeyàn olúwa má fi ṣọ́ ẹ̀ṣọ́ wa gbogbo nǹkan tá à ń fẹ́ olúwa wa ṣe fún wa nítorí pé a bẹ̀rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù praise the lord hallelujah praise the lord hallelujah living jesus hallelujah. ẹ̀gbọ́n mi irọ́ ni kò rí bẹ́ẹ̀ o mm. ah, ah, mi kì í pẹ́ débi iṣẹ́ ẹ̀ afẹ́kọ̀ọ̀kan tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà ìyẹn ló máa ń mú mi pẹ́ àti wípé ṣé torí pé màá ní ẹ̀gbọ́n mi wà ń iṣẹ́ màá máa fọlá jiyọ̀ ni. listen and listen good sórí má ti torí wípé ẹ̀gbọ́n ẹ wà níbí kó máa fọlá jiyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà more qualified than you tó jẹ́ wípé wọ́n ń wá ibì kan tó máa forí wọn há sí láti ṣiṣẹ́ wọn ò rí o so be careful okay. I Thank you. Is that a promise? Yes. Hello, sir. Báwo jẹ́ kí n rí ẹ lọ́fíìsì mi. ok sir I'll be right there sir. All right, sir. <sighs> ọ̀gá mi bẹ̀ wọ́n tó bá jọ̀rọ̀ mi ni bá mi gbìn ní ṣe bẹ́ẹ̀ mọ́. kí n bẹ́ẹ̀ bẹ̀ wọ́n àwọn eh. dàgbọ́ ọmọ tó ń sọ kí n bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. Ọ̀yọ́ ló wà oyo Ọ̀yọ́ ló wà. jọ kí ló ṣẹlẹ̀ sí appointment tí ẹ make torí mo rò pé àwọn èèyàn bíi méje la need fún àwọn vacancies eh, um, wá àwọn èèyàn fún wọn tí màá rí àwọn list àwọn tí ẹ mú mo rí pé ọkùnrin mẹ́fà obìnrin kan lẹ yes why to fi rí bẹ́ẹ̀. actually sir nǹkan tó ṣẹlẹ̀ ni pé based on their performances òun ni a fi shortlist àwọn tí a shortlist yẹn lẹ́yìn náà bá wò dáadáa ẹ rí i pé performance àti àwọn ọmọbìnrin yẹn ó pọ̀ gan-an dẹ̀rẹ̀ àwọn ọkùnrin ló ṣe dáadáa jù díẹ̀ yẹn tí mo ṣe rò pé òkè obìnrin tó dẹ̀ ṣe dáadáa díẹ̀ ni wọn kì mix ẹ̀ máwọn ọkùnrin mẹ́fà yẹn hmm. so reason yẹn sà. Hmm. ṣé kí ṣàṣẹ pé bóyá ẹ ti pe ẹnìkankan náà wọn tẹ́ ti congratulate ẹ pé àti gbà síṣẹ́ ń bí ẹ send message sí wọn. rárá sà rárá sà actually èmi ṣì ń dúró de order tiyín ni kí n tó send the um, message sí wọn. ẹ nítorí kò ní láàkàyè ni. Ah, ẹ má ti pè ẹni kankan nínú wọn. sórí àwọn kankan wà tí ẹ ò kí máa ń really notice dáadáa ẹ fẹ́ mú èèyàn méje ẹ mú obìnrin kan ẹ mọ́kùnrin mẹ́fà organisation wo ló wà ní country tí wo nídìí obìnrin ẹ fẹ́ dí àwọn òbí kan ẹ fẹ́ wo àwọn òbí kan obìnrin wà very very important láàárín àwọn nǹkan tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀ wàá mú obìnrin kan nínú méje mo mọ̀ kí kì í ṣe fún ọ̀tẹ̀ torí wọ́n lọ́pọlọ ẹ ti wo sọ́tún sósì àbí next time wàá jẹ́ kí ọpọlọ kún ọpọlọ yẹn ó gẹ̀dẹ̀ láti jẹ́ kí ẹ lè àjọsí àwọn nǹkan yẹn. mo ti go through gbogbo àwọn tí ẹ sọ pé ẹ mú síbi ọmọ tí wàá ṣe fún mi mo ti mark àwọn obìnrin bíi mẹ́rin níbẹ̀ so ó kọ ọkùnrin mẹ́ta ń bẹ̀rẹ̀ ìwọ ló máa wá mọ bó ṣe máa ṣe láàrin àwọn ọkùnrin yẹn but àwọn obìnrin mẹ́rin tí mo ti tick orúkọ wọn síbẹ̀ yẹn sìn yes ẹ̀kan wọ́kùnrin mẹ́ta sí kó lè fi complete àwọn táwa. Okay, sir. Okay. All right. Thank you, sir. Well. Madam. Sir. Ṣé ẹ rí àwọn oògùn tí mò ń kọ yìí? Ẹ máa fún wọn ní pharmacy. Ẹ make sure pé nǹkan tí mo kọ sí Ìbàdàn fún yín ẹ má sọ pé àwọn ní mi tó lè ṣiṣẹ́ ilé ẹ má gbà fún wọn. ẹ lọ fún wọn pharmacy. ẹ ṣe gan sa kò dẹ̀ ṣọ́ pé tí bá tún lu ilé ọlọ́run á tún. mo guarantee ní lórí. ah that's fine ẹ ṣe gan thank you. tó bá ṣe rí let me know. okay sir. ẹ pẹ̀lú mọ́. no mi ti rẹ ní tìmọ̀ ẹ bẹ́ẹ̀ ni ah! Oh, thank you oh thank you thank you ah ẹ ṣe go, ma okay okay okay okay ma lọ check ẹ mo ti gbọ́ mo ti gbọ́ ma thank you very much ma ẹ ṣe go ni ma ah, ẹ mọ mọ ma reply ma ẹ ṣe kàn wá. olúwa ṣe mí lóore o mo yọ̀ olúwa ṣe mí lóore o mi ò lè pa mọ́ra olúwa ṣe mí lóore o. Hey, this one you're happy what's, what's the good news Kilo Shelley. ṣẹlẹ̀. Yeah? Ah. tell me tell me I can't wait. Ah, àdúrà mi ti gbà How long ṣe she company tí mo ti lọ ṣe interview ní last week Okay. I be pè mí tó ń sìn wọn lọ tẹ̀tí sẹ́yìn mẹ́rin sí mi láti ìjẹta èmi ò mọ nǹkan kan mo kàn jókòó sí bíbá mo kàn ń ṣe prayer lọ́n tèmi bó ṣe pè mí nìyẹn pé iṣẹ́ tí mo wá ṣe interview ẹ̀ mm-hmm. ó ti bọ́ sí. Ah, <laughs> I'm so happy for you. I'm so happy too. Ah. Eh, láti ìjọ ẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe dààmú tó bọ kí ló tí wọn náà ṣe ti lọ check mails ẹ. ọ oh, ọ̀rẹ́ mi jọ torí ọlọ ṣé orí pàlàsà tí mò ń lò ẹ ni mo ti fẹ́ máa check ẹ ni. ẹ eh? ah, ah, Ọlọ́run ṣeun aṣáàdúrà máa ń gbà. Oh. gbogbo àdúrà mi láti jọ gbó bó ṣe ń bírèkì mi látàrọ bó ṣe ń bírèkì náà ni kọ́ọ̀lù yẹn wọlé. Hmm. Ah, nǹkan kan ló wá ń dà mí lọ́pọ̀lọpọ̀ báyìí eh, o. ó mọ̀ pé inú cv mi àdírẹ́sì ìkan lẹ́kọ̀ọ́ ni mo kàn kọ síbẹ̀ nítorí pé ìbàdàn ni mò ń gbé tí bá ní kí n kọ àdírẹ́sì wa ń bàdàn sí i ó lè má lè fẹ́ kán fún mi níṣẹ́ yẹn because wọ́n máa wò pé kì í láti òdìdí ìbàdàn báwo ni mo ṣe máa máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ mi ì dé lẹ́nìbodè lẹ́kọ̀ọ́. it's okay no worry tí bàbá ìbá dé we'll sort it out. are you sure. trust me. <laughs> Ah, Congratulations! This calls for celebration. Showdown! Oh, ò Oh, ò mórí kankan ò gbà tó ní lọ ṣọ́ọ̀ṣì. Hmm. Ìbàjọ́ ń jó oṣù náà ni. Wò wò wò wò jẹ́ kí n kọ̀tínú àdúrà ni. Ṣé oúnjẹ ṣàwárí? Oúnjẹ wà ní oúnjẹ wà ní. Àdúrà ìgbà. to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Hmm? Happy birthday to you. Ah. Happy birthday, my baby. I wish you longer life and prosperity in good health and wealth in Jesus' name. I love you so much, baby. All for you, my love. All for you. Mm. Thank you so much, baby. Make a wish. Let me allow you make a wish. So make a wish. <sighs> o really surprise me gan ìgbà wo ló ń ṣe gbogbo eléyìí. o mọ̀gbà tí mo ti jí lẹ́gbẹ̀ẹ́. <laughs> ó láti jẹ́ pé oúnjẹ tí mo jẹ lálẹ́ àná ẹ̀ ó fi nǹkan kan sínú àbí tí mo fi sùn lọ. ah no mi ì fi kankan sí. <laughs> um it's a birthday i want to allow you make a wish please make a wish. oh thank you baby lágbára ọlọ́run lọ́dún tó bọ̀ ó mú mi kó jẹ́ pé èmi ìwọ àti ọmọ wa òun la máa ṣe jọ ṣe eléyìí. àmín àmín. bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. amen amen to your it's your day so it's all about you today. Yeah, mi. ọmọ bẹ wa go and bring knife máa ní láti kọ́ tẹ̀ fúnra máa ní jẹ́ mi tán. ní ìwọ nìkan mo ń bọ̀. nọ́mbà driver yẹn mo fẹ́ kó bá mi get nǹkan kan lọ. ok zero eight zero uh-huh. three three. Happy birthday to you, sir. Really? Yes, sir. That's good. Thank you. You're welcome, sir. Long life and prosperity. Amen. Thank you, there. Báwo ni? Fine, sir. Ẹ pẹ̀lẹ́. Mú ìwà ń kọ́. Ó wà ní Okay. Okay. ọ̀hún Okay. ok make sure pé o ní àìrò búrẹ́dì sáré fún mi nọ́mbà Omotola. Happy birthday to us, sir. Really? So, omi ìpè wọ lo ṣe gbogbo ilé ilẹ̀ sórí tébù mi. Ìka to bá tọ́ sí la fi ń rẹ You deserve more. Ìwọ ló surprise mi tó lẹ́wọ̀ yìí. Ah, ó ṣe gan o. <laughs> You're welcome, sir. Ìwọ wá Ah, Ilé ni mo wà èmi tára mi ò yá wọn <laughs> kàn wá ní ìjà ara mi wá. ọ́fíìsì láàárọ̀ yìí ni in fact ó yà receptionist lẹ́nu gbọ̀ngbà tó rí mi ara mi ò yá. irú sickness wo nìyẹn. Ah, ó mi wà òkè o in fact ó ń bá mi fà gidi gan ni iṣẹ́ ni gbogbo ara kan sàn mi gbogbo egungun ń ro mi in fact ìgbà tí màá fi dé padà láti ọ́fíìsì báyìí ṣe lòye ń kọ́ mi díẹ̀ ló kù kí n ṣubú lẹ́nu ọ̀nà kí n tó wọlé. Um, mo lè fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín sá inú mi dẹ̀ máa dùn gidi kan tẹ́ bá lè ṣe fún mi. bóyá tí ẹ bá close nírọ̀lẹ́ ohun mi kí wá wò mí lẹ́nu kó tó di pé mo máa lọ sílé ọ̀dọ̀ yẹn. okay okay na get back sẹ lórí ẹ̀ níta dẹ̀. Okay, sir. All right, I'll be expecting you, sir. Thank you. Mm. Mm. Muy guapo. ìgbà tí màá fi wọ street yẹn mi ò rí nọ́mbà o ó dà pé mo gẹ̀ẹ́tì ibi tó sọ ọ̀bọ̀ kò sí nọ́mbà kankan lára lẹ́ńbì tí mo tẹ̀lé fi mọ̀ pé bí abẹ́ẹ̀ ni. Come to my small world, sir. No problem. Um, kí ni nǹkan tí ẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu? Bọ́ kí ló ṣe ẹ̀nà? Ṣé bò pé mi ó sọ fún mi pé ó sick ni? Mo débí ń sìn wo Where are you going to? At quick, kí ló rí lè ṣẹlẹ̀ tó fi pè mí? Well, um, ẹ jẹ́ ká gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan káti ẹ̀wò ti ọlá ọjọ́ ìbí tèmi àti ìjọ ń ṣe lẹ́nu so ìyẹn ló ṣe kókó jù kí ni nǹkan tẹ máa láìkí láti mọ̀ kí n kọ́kọ́ gẹ́ẹ̀tì yẹn. kí ni mí nìyẹn ń sìn mo bí ẹ léèrè ọ̀rọ̀ wò dábí lóò sọ pé kí ni mo fẹ́ jẹ́ kí ni mo fẹ́ mọ̀ ṣé ẹni mo wá ṣe ń bí àbí mo wá wo àlàáfíà tí mo rò pé kò má kú ọmọọṣẹ́ mi ni mo wá wò ń bí tára ẹ̀ ò yá o ò tí ì lóhùn ọmọọṣẹ́ mi kí ló ṣe ẹ́ tí o fi pè mí para ẹ̀ ò yá tí mo bá ẹ báyìí. ọ̀gá. Oh, ẹ calm down now Hmm. ẹ jẹ́ ká jọ celebrate ní ìpapọ̀ ọjọ́ ayọ̀ lọ́jọ́ èmi fèmí àti yín kí ni kò tẹ́ fẹ́ mu náà ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. any drink. anyone. ó gbọ́ mi. okay i'll be back. èèyàn wá iye máa wá ooo. minwa Alaimore, oh, in grace Alaimore, makesan iwa Nothing Um, báwo ni ọ́fíìsì lẹ́nu sá? Ọ́fíìsì wa òkè as usual. Oh, thank God. you sorry about what mi understand kan tó ń sọ nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ kí ló sorry about. abẹ́fẹ́ mo mọ̀ pé mo ti ṣe mo dẹ̀ ti ṣe but I'm just asking you to try and find a place in your heart to forgive me please. Motola. I still don't understand what you're talking about. At all. Abefe, you know exactly what I'm talking about. So, let me manage there for now. And also it will be a go in my two phone administration and all those things your fashion. So, we're not worried. It was okay. Eh, owó tó kó wá fún mi yìí ṣé kò ń ṣe owó tó sọ yìí pé ó wà lọ́wọ́ ẹ̀ pé ó fẹ́ fi ṣe project kan tí mo fẹ́ ṣe ni ó kó wá fún mi. sọ yóò rántí àbí. of course mo rántí. nǹkan tèmi rò ni pé project wà títí ohun tá a fẹ́ ṣe ó wà títí iṣẹ́ alálùbáríkà ni kó máa bá mi gbàdúrà fún pé kọ́ ló ń jẹ́ kí n rí skul ni wọ́n fẹ́ wọ̀ yìí skul tí wọ́n fẹ́ wọ̀ èmi ti kà á so tí n bá fẹ́ lọ síwájú fún ẹ tí mo fẹ́ oríire fún ẹ ó yẹ kí n support ẹ kó lọ sí school ni mo tèmi bá rí iṣẹ́ gbogbo nǹkan tá à ń sọ yìí kékeré ló máa jẹ́ n tó wà lọ́wọ́ mi ni wọ́n ṣàfihàn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe for now ṣùgbọ́n torí mo lọ rí láre padà ń sìn. no ah, ah. má ìfara àṣùwìrà kí ló tó ń ṣe lè <laughs> táwọn ya já mi ò bá wà ní nǹkan wàhálà nìyẹn ọ̀gá ah, ó kulẹ̀ tá a <laughs> kulẹ̀ baby, I love you so much. Jẹ́ kí sáyé lọ bá láàrin. Bébí, fàbẹ̀. Owó tí promise me? Mama, I'm fine. fún ẹ. Mm-hmm. Eléyìí tí mo dé láti Holland mo lẹ́ni láti wá tọ́jú ẹ gidi ni. Are you sure? Wọ́lá <laughs> That's why I love you. Ṣòro máa bà mí jẹ́ gidi gan-an. Kí ni iṣẹ́ mi? Mo máa pa ẹ jẹ́ gan ni, mo mm. fi owó tọ́jú ẹ gan ni. I'll take good care of you this time around. Ṣùwárì, èmi kò mú máa bà ẹ́ jẹ́ gidi gan ni. Ọlọ́run mo máa fẹ́ nǹkan tó lọ́run fún mi níbi ìgbà ẹ̀jẹ̀. Mọ́tọ́lá. Ta ni ẹ? Ta ló mú Mọ́tọ́lá bẹ́ẹ̀? Oh fuck. Mọ́tọ́lá. Olórí búkàn tó máa ń bá afọṣọ ní hostel mi báyìí. Mọ́tọ́lá. Ṣé ó dẹ̀ máa dúró pé? Ó bẹ́ ṣe ń kọ́lẹ̀kùn gan. Ẹranko ni. Ṣé àwọn àbúrò fún tiẹ̀? ọkọ̀ alágbàfọ̀ ẹja wèrè kan ṣá kí ni problem yìí lọ ṣé téèyàn ò bá pè yín ṣé ó yẹ kẹ́ máa máa disturb life èèyàn ni kí ló dé kò sẹ́sọ̀ ọ̀dọ̀tí lẹ́dàá kílẹ̀ wá mi báyìí. mọ́tọ́lá sórí ẹ̀ dà mi ò rò kórí ẹ̀ pé ṣá èmi ni alágbàfọ̀ èmi ni dry cleaner lẹ́nu ẹ̀ mọ́tọ́lá and who is this man. wá ìwọ bọ̀bọ̀ alágbàfọ̀ ṣé òṣègbórí ẹ̀ ti burú ṣá náà ṣé kò ṣe pé wọ́n ń di ẹ̀ láti lẹ́yìn wá wọ́n ti èmi. ó lẹ pásítà mójú ni èmi ló ń lárúkọ mọ́ lọ́rẹ̀ à ìgbẹ́ ẹ̀ ti rò àbí àbí mo ti ń bọ mo ti fún ìmú ẹ oúnjẹ kan máa pè mí lórúkọ ìyá jáde kúrò níbẹ̀ jáde nuisance. kẹ́yìn ìmọ̀jì bébì máa wọ igi ọ̀tí tó máa ń bẹ̀rẹ̀ fọṣọ lọ́sẹ̀ wá bíbẹ̀ lórí ẹ̀ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ní àwọ̀. èmi mọ́tọ́lá torí ọkùnrin mi wà lọ́dọ̀ èmi ló sọ di dry cleaner èmi. but uncle uncle èèyàn kì í máa ń bá customer sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ti gbọ́ torí next time yes mọ́tọ́lá ṣó ń gbọ́ mọ́tọ́lá ṣó gbọ́. ìwọ náà ìwádìí àwọn èèyàn pẹ́ jọra wọn lójú kan ṣá ẹ́ ìgbà tí ìjọsìn ẹ̀ náà ti rówó ra jíìsì bó ṣe ní máa ṣakọ sí mi bíbí tó bá rí bí bọ̀bọ̀ ìṣe máa wá ń dọ̀bálẹ̀. I'm really going to miss you, you know. So, ó wá dìgbà ọ̀gbà. Ọ̀la ni màá Are you sure? Yes, ma'am. Buy something when you are coming. No problem. Mm. I love you. Bye-bye. Bye. Ẹ kúrò lára mọ́tò yẹn. A ní kẹ́ kúrò lára mọ́tò yẹn. Ṣé fẹ́ balẹ̀kùn mọ́tò yẹn jẹ́ ni? Ẹ kúrò sẹ́ẹ̀. Bye. Bye. mo wọnú ilé ńbẹ yẹn mo bá bọ̀bọ̀ yẹn lórí ẹ̀tẹ́jọ́ ń lọ mọ́ra yín mo tún dúró tà ń bì pé bóyá wà á tiẹ̀ sáré tẹ̀lé mi kó wá explain nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn fún mi mo tún débèsì lójú mi ẹ tún kiss ara yín lójú mi what is all this. Ah, ó túmọ̀ sí pọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nìyẹn náà mi ò nídà tí máa explain fún ẹ mọ́ ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ akin mo ti ṣàlàyé kíní ìfún ẹ tẹ́lẹ̀ náà mo sọ fẹ́ pé ó lẹ́ni tí mò ń fẹ́ ní holland tó bá dẹ̀ ti dé o èmi àti ẹ a máa jọ pínyà ó dẹ̀ ti dé nìyẹn olórùka ti dé o ti wá gbòrùka ẹ̀ padà kí ló dé tó wá fẹ́ yọ mí lì fún. bísùrù ọmọtọ́lá ìwọ sọ fún mi pé èèyàn kan wà ní holland pé tó bá ti dé èmi àti ẹ máa pínyà ibo ló ti bá mi sọ. ṣé ò rántí ni. ibo ló ti sọ fún mi náà. Ah, ó ti gbàgbé kó sọ fún pé kò sẹ́ni bọ̀dì láyé ẹ̀ mọ́jú èmi lọ ó ti gbàgbé pé kò sí ẹni ọkùnrin tó important sí ẹ mọ́ ní ayé ta wà ju èmi lọ ó ah, ti gbàgbé pé kò síjọ́ tí mo fún ẹ ní nǹkan tó sọ pé mi ni one and only wẹ́ẹ̀ èmi ò rántí gbogbo dialogue yìí o mi ò rántí ìgbà tí mo sọ rárá ọlọ́run bá ń gbọ́ mi ò rántí o. ìwọ ò rántí. ọlọ́run. ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn no ṣé nǹkan tó fẹ́ ṣe fún mi nìyẹn ní level yìí àbí ìwọ ò rántí. èèyàn wá. ò rántí ok. ìyẹn máa wá. ingrate. kó tó di pé mo lè san owó school ẹ̀ tàbí kí n tó lè fún ẹ ní àwọn nǹkan tó bá need jọ mọ nǹkan tí mò ń go through jọ mọ àwọn nǹkan tí mò ń ṣe jọ mọ nǹkan tójú mi ń rí àṣe gbogbo nǹkan tí mò ń ṣe ń gbà yẹn àṣe mi ń bẹ́lẹ̀ jàyàn ni àbí nítorí pé mi ò lówó òfin mi sílẹ̀ òbólówó lọ wo life lẹ́yìn sìn èmi fúnra mi mi mọ̀ pé mo lè wà ní position tí mo wà lẹ́nu and i'm very sure wípé ẹni tó ti torí ẹ̀ to fi mílẹ̀ tó lọ bá ń gbà ẹ̀ tó bá jẹ́ pé ó wà òkè jù mí lọ ni o ò ní wáṣẹ́ wá sọ́dọ̀ mi mo mọ̀ọ́mọ̀ fún ẹ níṣẹ́ yẹn ni o nítorí mi ò fẹ́ fi oró ya oró gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ wọ́n tó lá mo fa ilé ọlọ́run lọ́wọ́ ọlọ́run nìkan ló lè jọ́ọ̀jì. tuntun dáríjì mi hmm. tí bá ní kí n máa sọ̀rọ̀ àbí kí n máa dífẹ́ǹdì ara mi ó kò má dàbí ìgbà tí mò ń wá wà wẹ̀ ni hmm. mo ti mọ ẹ̀bi mi lẹ́bi mi mo jẹ̀bi ẹ̀ pátápátá jó tún lọ lọ́hùn ó mi. Eh? kò tí ẹ wọ ọlá ọjọ́ tí ọlọ́run ṣẹ̀dá ẹ̀mí àti ẹ̀wá sílé ayé jọ tó mi lọ please forgive me. mo ti forgive ẹ no problem mo ti forgive ẹ. What are you trying to do? Kí ló ṣe? Sùn lẹ́yìn jáde. mi lábẹ́ fẹ́ àbí kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ mí tí mo lè gbọ́ o gbọ́ ọ̀gá àtọmọṣẹ́ ló wà láàrin wa kò sí gbogbo rádà láìmọ́ láti gbà kó rò jàre má bá ìjà mọ́tọ́lá o. má bá ìjà má bá ìjà má bá ìjà èmi lẹ̀ èmi lẹ̀ fẹ́ no no Abẹ́fẹ́ ṣe ti dáríjì mi. Òye ayé máa ń wáyé ti wà níjó òjò. I'm talking to you now. Mo ń gbọ́ ẹ̀ náà, kí ló ń sọ, kí ló wí, kí ló sọ? Mo ní ṣe ti dáríjì mi ṣe méjì. Ah, mi ò bínú sí ẹ tẹ́lẹ̀ kó sí wàhálà ṣé bó ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà rẹ̀ tí a ẹ̀ náà rọ̀ sí wàhálà. kò sí fọ́ọ̀mù. kí ló wí. wọ́n pẹ́ kó tó débi iṣẹ́ lọ́la tó bá pẹ́ wọ́n lè fún ẹ kúrè lọ. Like seriously? Mm. Nothing. Oh. Oh. Back on ló máa ṣẹlẹ̀. dẹ́rù bà mí náà. traffic yẹn pọ̀ seriously kò síbi tá a fẹ́ lọ later nígbà tá a máa déwájú ni mo mọ̀ pé wọ́n ní tírélà méjì ló ṣubú lórí ara wọn tó bá rí bí tírélà ṣe wà lórí ara wọn ó yà mí lẹ́nu ọlọ́run mo kàn wá nu mọ́tò bẹ́ẹ̀ mo kàn ń sùn mo kàn ń sùn mo kàn ń sùn and I was even calling you you were not picking up. ẹ mú pé padà náà wọn náà gbé kọ. mo ń gbàdúrà because me, ò situation tẹ wà ẹ̀rù bà mí gan bẹ́ẹ̀ la dẹ̀ ń gbóríṣiríṣi news nípa àwọn trailer yẹn mo ṣáà ń fọkàn gbàdúrà ni. má bínú bèbè. aṣọ àti ìrìpẹ́ pẹ̀lẹ́. pẹ̀lú yá kí ẹ sẹ́ẹ̀tì ẹ̀ sí. ah no jẹ́ can tell her lọ last díẹ̀ no. Okay. ẹ̀ tell padà wá. pẹ̀lẹ́ you look stressed out. seriously. pẹ̀lẹ́ náà máa fi ṣẹ́ṣọ̀ ní ṣètìgbọ́ mm. bóyá tètè lọ fẹ́ ṣe ìpè. èmi ṣó bínú mo ṣá. Uh-uh. <laughs> tí mo rí ọkọ mi <laughs> mi ò bínú ẹ. thank you. ah mi bì wálé ọkọ. <laughs> all right. friendship mi. ọ̀rẹ́ mi. ah ó ga ẹ bóyá mo ń gbọ́ dis dẹ ah, ọ̀rẹ́ mi ayé dùn jẹ ju ìyá. are you serious. Ah, bó bá ti ń ṣe nǹkan tó dùn wàláì àtọ ọlọ́run má ti ẹ̀jẹ̀ arírú ẹ̀ mọ́. in fact ṣe oríṣẹ́ tí mo rí yẹn ah, ọlọ́run fi help me gan-an ni oh. àti ìgbà yẹn ọkàn mi kàn balẹ̀ ni you know mo lè ṣe nǹkan tó wù mí. you can say that again. Ah. Hmm, babe poverty ò dá lára ọlọ́run tiẹ̀ níjà ríro ẹ̀ ah. ó mọ iye ìgbà yẹn ni ó mọ bí nǹkan ṣe le kòkòkò ń gbà yẹn ni tó jẹ́ pé ordinary recharge card báyìí èèyàn ò ní lè rà àwọn olórí burúkú ọkùnrin tá a lè ń kókiri tí ọba ní kàn tiẹ̀ send recharge card síyàn báyìí èmi ìmọ̀ àmà kọ́kọ́ gbẹ ní condition lé lórí ẹ̀ ni. ọjọ́ di sè àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah. Ah, òun ló yọ lára ẹ̀ gbogbo bling bling <laughs> abeg don't forget me for your paradise o. Oh. ìwọ kẹ Ah. ìwé tí yẹ pé cash madam ni ẹ. ìyẹn máa ń gbàdúrà kó pọ̀ sí i ni. Eh. yeah i want more money. Ah, àbọ̀ ètò wà nílẹ̀ gan pàápàá ah, oh. ogún ọdún lẹ̀ yóò lè jẹ́ tán. mo fẹ́ kó pọ̀ sí i ni. <laughs> na you dey talk like this. Hey. So, wa ọ̀rẹ́ mi bọ̀bọ̀ yìí ń kọ́ àfi sadio how far with you and him now. afis ló dárúkọ bẹ́ẹ̀ yẹn ó ṣe jẹ́ a change topic yẹn kí ló ṣẹlẹ̀. he's a useless guy. really. oh ṣorí bọ̀bọ̀ yẹn tó bá rí ejò tó rí bọ̀bọ̀ yẹn kọ́kọ́ pa bọ̀bọ̀ yẹn dànù kó tó pa ejò bọ̀bọ̀ yẹn ò kì í ṣèyàn. is it that bad. madam tó bá rí english míì tó lè lò fún so bad that guy is an ingrate but he doesn't look it. Oh. in fact èèyàn tó bá rí àdìo bó ṣe rọra máa ń rẹ́rìn tó máa ń ṣe múṣẹ́múṣẹ́ eh, you think that he's an angel that one he's not an angel devil tó bá gbọ́ devil èṣù jẹ́ sọ ṣóṣì ṣóṣì tó máa ń ṣe náà ni. fact wọ́n bímọ ni. like seriously he's so he's so useless. and he doesn't look it. he oh irú àwọn You're being yẹn green snake under the green grass. Oh. ó Um, secretary. Pẹ̀lẹ́ káàárọ̀. Jọ kí ló jẹ yín láàárọ̀ tó fi dédé wọ native wá síbi iṣẹ́? Èyí ni Friday. Oh really? Ìtorí pé èmi jẹ́ Friday. Olúwa fún ẹ ní ẹ̀tọ́ láti wọ aṣọ ẹbí wá sí ọ́fíìsì. Ẹ wá jẹ́ kó rí yín pé dédé o. Ẹ jẹ́ kí orí gbogbo yín kó pé nínú ọ́fíìsì yìí omi tútù ti rú ẹja tútù dẹ̀ ti wọnú ẹ̀ kò yẹ yín ẹ kò lè máa ṣe bálabàla bó bá ṣe wọ̀nyẹn mọ́ ṣùtúbà nítorí pé ní jẹ́ Friday olùwàṣẹ wá wọ lórí aṣọ ẹ wá sí ọ́fíìsì kó nílé yà gbọ́ kó yà sọ fara kó ṣe ti gbọ́ kò sáyẹ̀ làwọn àmọ́ ní ọ́fíìsì yìí o ẹ lè má ṣe bó ṣe máa wọ̀nyẹn mọ́ ṣó ti yẹ yín now I give you thirty minutes mi ò kí ẹ̀ ibi tó ń gbé kò bá àjọ náà ọ̀run ló ń gbé wàá padà lọ sí ilé ẹ̀ wà á dẹ̀ lọ change aṣọ tó wà àkísà tó wà wà lọ change wà á dẹ̀ wọ proper office wear na get out get out. kí ló ń bù abẹ́ ìwé rí ó dàbí àsúnlẹ̀ bọ́ọ̀lì. Sir. Báwo ni? So Next time tó bá tún pè mí ní abẹ́fẹ́ nínú ọ́fíìsì àbí níta ó má kàbùkù pẹ̀lú ẹ̀ o. Ṣé o mọ orúkọ tó ń pè mí tẹ́lẹ̀ kí ló fẹ́ fa ogbóra dáadáa ẹ̀? Akíndélé, máa take it easy now. Ayé ò lè tó yìí. Ah, kí ló dé tó máa ń múlé ayé lè kókókó? Kí ló mean by that? ayé ò le tó yẹn náà wọ́n dẹ̀ máa le ṣan mọ́ mi kí ló ṣẹlẹ̀ ọkọ̀ déédéé sọ pé kí n má pẹ́ lábẹ́fẹ́ mu mo ṣáàṣì pẹ́ lábẹ́fẹ́ lálẹ́ àná òun dẹ̀ jiyàn pa ẹ̀ náà. Hmm. so ìwọ ṣì rántí gbogbo ẹ àbí listen mo tí mo fẹ́ sọ ni mo ti sọ ẹ̀ next time tó bá tún pè mí ní nǹkan tí mo ní kó má pè mí yẹn mọ́ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ wo ní ìranù sí tó o bá ní nǹkan kan tó fẹ́ sọ mọ́tò kan ṣùṣù wọnú ọ́fíìsì mi then get out. okay no problem I'm gonna ní kí check on you okay. Um, jáde síta. no problem fair. no matter what you'll always be my baby okay my baby. <laughs> lẹ́rìí gbogbo àwọn tájọ jẹ́ sex tájọ ṣègbéyàwó nígbà kan náà èyí tó ti bí méjì èyí tó ti bí mẹ́ta èmi ni wọ́n ti dáwọ́ ọmọ dúró ẹ mọ gangan lọ bó ṣe yọrí tí náà kí ó yan ìṣẹ́wó ni mo ṣe ọlọ́run tí ó fún mi lọ́pọ̀ ó ní má sunkún. bébí ṣe ti délẹ̀ mo ní kó má sọkún mọ́ torí mo mọ̀dí tí mo fi ní kó má ké mọ́ ni mi ò sọ pé kó bímọ nínú ilé yóò important sí wa àmọ́ kankan wà tó important sí wa ju ọ̀rọ̀ ọmọ tó ń sọ ìlọ tó fẹ́ fi ṣe rẹ̀ léṣe ọlọ́run dẹ̀ ti fún wa ìyẹn ni kọ́lọ́ máa gbà kó lọ́wọ́ wa o ìyẹn ni àlàáfíà tó ní tèmi fún ara mi ní dájọ́ ń lò nínú ilé yìí tàbá lálàáfíà mọ́ ọ̀nà dáta fífẹ́ bímọ nígbà tó lọ́run bá sọ pé yà á èmi ni mo fẹ́ ẹ àbórí èèyàn kan tó dà mí láàmú pé dandandandan kíyàwó mi lọ bí wọn àbórí èèyàn kan tó pariwo lé mi lórí pé tíyàwó mi ò bá ti bímọ kó kúrò nínú ilé mi ta ló fẹ́ bá mi sọ torí ìwọ ni mo fẹ́ ìwọ ni mo rí ni mo fẹ́ ìwọ ló wù mí tájọ fẹ́ra mo dẹ̀ mọ̀ kó kì í ṣàgàn kí ló wàá fẹ́ kún báyìí tó yọ lọ kò tí wù ọlọ́run ni. o ti pè mí lágọ̀ọ́. kódà ṣó fẹ́ ká lọ tọrọ ọmọ ṣé ká lọ tọrọ ọmọ ṣé ká lọ ṣùgbọ́n ká tó bímọ. So what are you now saying? To bá tó àsìkò lójú Ọlọ́run á fún wa. Okay? Sorry. Tó bá tó àsìkò lágbára náà lágbára ẹlẹ́dà rẹ̀ ah, wípé bíbí ni mo bí ẹ ó di dandan kó bímọ. Wàá bí ọmọ nínú ilé yìí ò ní yàgàn bíbí lèmi bí ẹ ó di dandan kíwọ náà bímọ ọ̀gẹ̀dẹ̀ ò kì í gbódò kó yàgàn ọmọ bẹ̀rẹ̀ ni nílé aládìí wàá finú ẹ̀ ṣoyún wàá fi ẹ̀yìn gbé ọmọ kù wàá bí ọkùnrin àbíró nínú ilé ọkọ ẹ̀ wàá bí obìnrin àbíyè lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi ó máa bímọ ṣùgbọ́n ó ti tó ọkọ mi. mami ẹ ṣàdúrà fún mi. mò ń ṣe mi ò dákẹ́ àdúrà mò ń ṣàdúrà fún ẹ ní gbogbo ìgbà gbogbo ọ̀n tọ́pọ̀ ẹ náà sọ ẹ ó máa bímọ ó ní nínú iléèwé ó máa finú ṣoyún ó máa fẹ̀yìn bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí kọ́lé ogún bẹ́ẹ̀ ralẹ̀ ọgbọ̀n. fáwọn oníṣe ni kò tó lè ṣe yóò. èèyàn wọn iye máa wọ́. Bàbá kí ló ń ṣe ọmọkùnrin náà ṣé bẹ́ẹ̀ máa dí èmi rẹ̀ látẹ̀kọ́ mo lè ń pè ó dẹ́ rí kò lè gbé síwàlà ẹjọ́ máa crazy. It's Richard. ó wá dọ́lú tìmọ́tìmọ́tìmọ́ ìkọ́nà wẹ́wọ́ mọ́ wọ́wọ́ ó wá dọ́lú tìmọ́tìmọ́tìmọ́ irun orí wọ́kọ̀ọ̀kọ̀ mọ́rí ó wá ní tìmọ́tìmọ́tìmọ́ pẹ̀lẹ́rẹ́ mọ́ kiri gbẹ̀gì gbẹ̀gì ìfẹ́ afẹ́lẹ́ o. ọgbà hmm. fóònù fún mi rẹ. àmọ́ níṣe ni aláìmoore dàpọ̀ láyé. in fact inú mi dùn gan pẹ̀lú ọ̀rọ̀ tọkọ ẹ sọ hmm. gbólóhùn tọkọ ẹ sọ jáde hmm. tí mo fi bọ́ta sí wọn ọkọ ẹ̀ sọ pé ṣé ó rí èèyàn tó wá báwọn nínú ilé òun pé ìyàwó òun bímọ ni hmm. kí ló dé tó ń ké tó ń ṣe tó mọ̀ pé kó fi òun lè òun mọ̀ pé ọlọ́run máa ṣe ọ̀rọ̀ ọlọ́run lòun dúró tì ń tó òun hmm. òun mọ̀ pé ilẹ̀ àánú ọlọ́run kò ń ṣú ah, ah. ọkọ ẹ̀ sọ̀rọ̀ mo ṣáà bá wọn sọ̀rọ̀ mo bá Yínká sọ̀rọ̀ pé má sunkún mọ́ ìyanu máa ṣẹlẹ̀ hmm. ó máa bímọ tọkọ ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí ni kò máa wù àmọ́ nǹkan kan ló ń ṣèmi náà torí wípé ìrètí pípẹ́ ó máa ń ṣọkàn láàárẹ̀ ni àti pé àwọn ẹbí ẹ̀ kẹ́bí ọkọ má lọ gbé gbèsè pé ó ti pẹ́ jù kò tètè bímọ wọ́n má máa lọ bọ́ ọmọ mi fa wàhálà ìyẹn gangan ló wá ń ṣe mí jù ẹ mọ̀ tó bá jáwa náà ni ká fi ṣírò ara wa náà àwa náà ní dákẹ́ àfẹ́ gbé gbèsè bẹ́ẹ̀. èmi ò ní gbé gbèsè irú ẹ̀ ó mọ̀ wípé àsìkò ọlọ́run lè máa ń dúró tì fún gbogbo. ẹ mo mọ ṣùgbọ́n tó bá kẹ́yàn bíi mẹ́wàá kalẹ̀ agbára kálá máa fi rí bíi méjì tó máa jẹ́rù yín anyway that's true but um, all the same ohun tó jù ni pé ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fúnru ọkùnrin tí ọlọ́run fún ọmọ wa torí pé tó bá jẹ́ lómìn ni even káwọn òbí ẹ̀ máa yọ lẹ́nu kẹ́nìbọ̀dì máa yọ lẹ́nu a ti máa yọ rẹ̀ lẹ́nu a máa yọ rẹ̀ lẹ́nu a máa yọ ìyàwó lẹ́nu ṣórí ohun tá máa ṣe ni pé àjò kéékèèké làwa náà máa tẹra mọ́ àwa fi àdúrà tó pọ̀ àfi lè lórí hmm. torí pé kò sí ohun tí àdúrà ṣe ti ẹ ká dẹ̀ tún dúpẹ́ pé ọlọ́run fún àyíkẹ́ ní ọkọ alálùbáríkà ah, ọmọlúwàbí lọmọ yẹn o hmm. ó kàn jẹ́ wípé èmi náà túbọ̀ máa wá máa tẹpẹlẹ láti máa bá sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tó sọ hmm. eh, limitations wà fún human endurance so kó má lọ dé level kan kó má lọ máa lísìn sáwọn ọ̀rẹ́ tàbí òbí àbí nǹkan má lè má bá sọ̀rọ̀. ìyẹn ni kókó báyìí. Hmm. àmọ́ ìwọ fúnra rẹ̀ mo fẹ́ kó o tẹ̀pẹ́lẹ́ mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fún àyíkẹ́. Hmm. sórí anxiety ò gbọ́dọ̀ pọ̀ jù téèyàn bá wá nǹkan bẹ́yẹn tí anxiety bá pọ̀ lára kò sí bí ọkùnrin àti obìnrin ṣe lè gbìyànjú tó ó ṣeé ṣe kí nǹkan má dúró sára obìnrin yẹn. gbogbo ẹ mo sọ fún. so kó kó fi ọkọ ẹ sọ́dọ̀ Ọlọ́run kó ní ìgbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á ṣe Ọlọ́run á dẹ̀ ṣe hmm, èmi nígbàgbọ́ bẹ́ẹ̀. gbogbo ẹ náà mo sọ fún òun náà dé ló ti bọ. it's okay ó lọ́ọ́ gbogbo no problem. ilé lọ bọ́ra. ó bẹ́tà tó bá ṣe tọ́kì nínú èmi kan fẹ́ jáde. ó dà. kí ló ṣe náà sọlá kí ni kan tó rán pẹ̀lú orí ẹ̀ náà how dare you tó fi ń pè mí nírú táì tó pè mí ní alẹ́ àná ẹ̀ wáì tó máa fi kọ́ mi ní táì yẹn náà kò yẹ kó kọlu ẹ sọ fún ẹ pé máa wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi àbí kí ni tí wọ́n gbóra dáadáa yìí ó dà pé ìlú tó ń lu ìlú yẹn dúdú bó ti yẹ lọ tí ìlú yẹn bá dẹ̀ yà tán agbára àwọn fúnra rẹ̀ ò ní what is all this. akíndélé máa take care easy ó jẹ́ máa calm down nítorí ẹ̀jẹ̀ ríru ah, mo tiẹ̀ rò pé ìgbà tó pè mí bóyá o fẹ́ gbé mi lọ jẹ lunch or something keep quiet. bẹ́ẹ̀ jẹ́ lọ jẹ lunch ìwúrí ẹ̀mú ló sọ. ṣú ara ẹ bí mo ṣe sọ fún ẹ most especially nínú ọ́fíìsì ṣú ara ẹ gan àbí nǹkan tájọ ṣe nínú ilé ẹ lọ́jọ́ sí bóyá o tiẹ̀ wà lọ́kàn ẹ̀ o ń rò pé bóyá kọ̀ọ̀kan rẹ̀ ṣe àbí kí ló ṣe oyè oró yẹn ká. dájúdájú ìwọ ló ń rí ìwọ ni ẹ ó mọ̀ pé mi ò kì í sọ̀rọ̀ lọ́dọ̀ láti jẹ ìwọ ṣáà ló máa ń sọ ọ́ ló máa ń sọ. ẹ nítorí pé mi fẹ́ kó wà lórí ẹ gbogbo àwọn títí òde ń bì ó ti ó ti ó ti fún mi ní nǹkan mi. irọ́ nẹ definitely kò fọ́ ni. ǹgbẹ́. mo lo fọ́ ni sẹ́ẹ̀. fọ́ fún kí ni o fọ́ fún kìnìún kí ló ń jẹ́ fọ́. kí ló dé tó máa ń bá ní tí ọ̀sà gidi ni. tí o bá súnmọ́ mi tí bá fún ẹ ní left ní àyà gbogbo tó bí ìwé ẹ̀ o ti fọ́ tipẹ́ o máa fọ́ dànù ni mo gbà and get out. <laughs> Mọ́tọ́lá. Ah. Mọ́tọ́lá. Àmọ́ yẹn. Eré òde dígbéra ẹ̀. Èèyàn kan ló gbé ìrì tó fi dúró bẹ̀rẹ̀ ǹdò tẹ́mọ̀ pẹ̀lú tó gbẹ̀yẹ̀ ǹdò tẹ́mọ̀ kò lè fi náà sí be very very careful most especially in this office so get out now. akíndélé abẹ́ta kò fún rẹ̀ lọ́kàn balẹ̀ gidi gan ni because bí mo ṣe wà I am here to stay okay mi ò níbi kankan tí mo lọ kó o halẹ̀ mọ́ mi jù bẹ́ẹ̀ lọ mo máa wà lọ́rùn ẹ̀ bí egun ẹja ni sórí kó rò kó kó rò sá iná lé tèmi ó lọ mọ pẹ̀lú àyà mẹ́wọ̀ màá rò kún màá rọ̀ sá ilé tó gbógúlé màá ní kan dáná sun ó ní rí nǹkan kan mọ́ lèmi ìwọ ok àmọ́ níṣẹ́ ni aláìmoore dàpọ̀ láyé. ẹ̀gbọ́n mi pẹ̀lú mo ṣe bẹ̀yìn tó ìgbẹ́gẹ̀ má bínú sí mi pé mi ní máa pẹ́ débi iṣẹ́ mọ́. kí ló ṣẹlẹ̀. ẹ wá lọ fún mi ní kó èrè kí ni mo ṣe ṣé tó bá sàkó níbi iṣẹ́ yìí ṣé mo pé gbogbo bùkátà ilé gbogbo afẹ́jẹ afẹ́ mu ọrùn yín ló máa wà. um just wait wait wait um, ta ló fún ẹ ní query. receptionist ló fún mi ní lẹ́tà. just listen to me nǹkan tí mò ń bí ẹ̀sìn ni pé ta lẹni tó sọ fún receptionist kó fún ẹ ní query. mọ́tọ́lá ni. mọ́tọ́lá. yẹ o ló sọ fún kó fún mi query náà. mọ́tọ́lá. ẹ̀ẹ́. Eh. mọ́tọ́lá ni kó fún ẹ ní query. Ah. ẹ gbà mí. irú audacity wo ni ọmọtọ́lá ní nínú ọ́fíìsì yìí nínú ilé iṣẹ́ yìí tó máa ní kó fún ẹ ní query without my consent. ṣé kì í ṣe ìgbìmọ̀ gbogbo yín ni pé kó fún mi ní query ni. what are you saying? ah tí anybody bá fẹ́ issue query fún yàn nínú ọ́fíìsì yìí lẹ́yìn ọ̀gá èmi tún ní tó lè tó lè issue query for anybody so why ti ọmọtọ́lá máa ní gut láti issue query fún yàn ní ọ́fíìsì without my consent that I don't know. gúlégúlé ọmọtọ́lá ti ń pọ̀ jù o. Oh. Ah. <laughs> mọ́tọ́lá is she crazy báwo ló ṣe máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n mi ẹni láti kíyè sára o kó má jẹ́ pé mọ́tọ́lá ló máa gba ipò mọ́ yín lọ́wọ́ nínú ọ́fíìsì. Hmm. Ah, ah. Hmm. Hmm ọmọtọ́lá ọmọtọ́lá òun wá wàhálà nu ọ́fíìsì yìí sórí eléyìí tó ṣe yìí ló máa kí lọ fẹjọ́ ẹ̀sùn ọ̀gá ó ti ṣe tipẹ́ o but right now mo lọ fẹjọ́ ẹ̀sùn ọ̀gá màá jẹ́wọ́ fún wípé èmi ni mo tẹ̀lé ọ̀gá nu ọ́fíìsì yìí. lóòótọ́ so ọmọtọ́lá ní àṣẹ láti máa yí decision management padà ọ̀gá mi nǹkan fẹ́ máa sọ fún yín ó ti máa ń ṣe tipẹ́ as a matter of fact ní last week ó sì ṣe ìkan tó jẹ́ pé mo bínú sí gan ẹ believe kí ọmọtọ́lá ń sọ fún secretary wípé kó lọ sílé kó lọ tún ara mọ́ pé òun láìkí mode of dressing ẹ̀ lóòótọ́ yes àyẹ̀ wá abandon gbogbo àwọn duties ẹ̀ kò lè ṣe mo bínú sí bọ́ ṣẹ́ mọ̀ eléyìí ti ń gé dátọ̀ wá àti mo ṣe ní kí wá sọ fún yín sáà ọ̀rọ̀ tí mo sọ fún yín sà tó wáyé pé mò ń parọ́ ẹ pé lára àwọn tó wà ní ọ́fíìsì yìí wọ́n á sọ fún yín ó ti ṣe kíní ẹ̀ dé ọ̀dọ̀ àwọn security tó wà ní ẹnu géètì mẹ́ẹ̀ gbogbo àwọn oníṣẹ́ bíi pátá ni wọ́n lọ́rọ̀ láti sọ nípa ẹ̀. lóòótọ́ yes o ti ṣe tipẹ́. o ti pẹ́ sà. kí ló dé tó sọ fún mi. ẹ actually mo rò wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà la máa gbé wá síwájú yín láti máa jẹ́ kẹ́ máa gbọ́ ó yẹ kí n lè handle ẹ̀ fúnra mi but eléyìí ó ti get out of hand mo ṣe ni kí n jẹ́ kẹ́ gbọ́. ah ok mú ìwà mo ti understand it. má wọ̀ má handle ẹ okay sir má handle ẹ you can go don't worry. thank you sir ẹ sà ẹ sì wá àkànṣe sà okay sir you can go. ah. That's office. bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ni kò ṣáà ti máa gbọ́ tèmi ọ̀rọ̀ ẹ máa dayọ̀ kí ló dé kò sí nǹkan kan mi ò bá tèmi jẹ́ ọ̀rọ̀ mi gbọ́dọ̀ dayọ̀ ni sùúrù náà ni gbogbo ẹ̀ gbà àsìkò ẹ̀ ò ní kọjá ẹ̀ mo ti dọ́dọ̀ dáàdì ẹ̀ ẹ̀ ń wà níbí ó dùn fún un. Ọlásùnbọ̀mí Àyìnkẹ́ ṣàlàáfíà ni ọkọ ẹ̀ ń kọ́ ṣé kò sí yọnu ọpẹ́ ní fọlúwa ẹ àlàáfíà lèmi náà wà ah, mọ́mí ń gbìyànjú wọn bá tí agbára ẹ̀ ká <laughs> ẹ sórí ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lẹ́nu mọ́mí ẹ̀ sùúrù ní gbogbo nǹkan sórí mo fẹ́ kó mọ̀ yìí pé kò sí ẹni tó lọ́n gbàgbé ẹ̀ àsìkò tó bá wọn ọlọ́run tó yá ọlọ́run tí mo mọ̀ pé kò ní pẹ́ kò ní jìnnà lọ́lọ́ máa ṣe dáadáa hmm, àsìkò yẹn ló máa yẹ wá ló máa yẹ ògo ẹ̀ fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà ṣé gbogbo ohun tí mọ̀mí ẹ sọ kò sí àgàn bí ò ṣe ságàn dílé ti àwọn mọ̀mí ẹ ni ò sí dílé tiwa náà so fọkàn ẹ balẹ̀ very good very good. <laughs> all right jẹ́ fi ẹ́ lẹ́kọ̀ọ́ máa lọ mójútó ohun tó bá ń ṣe kí mọ́mí ẹ tó kíwọ̀ pẹ̀lú ẹ tó bẹ̀rẹ̀ ẹjọ́ mo mọ̀ pé ẹ ti rojọ́ dáadáa <laughs> all right kó bá mi kí ọkọ ẹ ò ṣe dẹ god bless you aha de má gbàgbé oògùn yẹn o ah good ọlọ́wọ́ wà pẹ̀lú ẹ èmi fúnra mi á tún pè ẹ́. Hmm? all right then Go bá mi kọ́kọ́ ẹ̀ ó dàbọ̀ all right. Ah, in fact ẹ̀yin oníṣòwò ló ló ń wá. bẹ́ẹ̀ ni o ló mọ̀ sọ fún nìyẹn ah, kò ságàn lè bàbá ẹ̀ kò sí nílé yẹ ó di dandan kò bí. ó wá sẹ́ni tó lè ṣe kò sẹ́ni tó to ṣe. mo mọ. ẹ ẹ tó bá wá bí mo lè mọ̀ báwo ni nǹkan òun dọ́gbọ́n létí nìyẹn ṣùgbọ́n tó bá tó bá encourage each time tọ́lọ̀ bá ti tẹ̀lé bóyá wá bí ni àbò lọ sọ́dọ̀ wọn ni just encourage her kó má kó má fi kó má gbèrè lọ́kàn sókè. gbogbo ẹ̀ náà mo máa bà sọ ah. máa bà sọ. ṣé oúnjẹ ò tilẹ̀ di. òun náà ni mo fẹ́ àfẹ́sà fún náà ni kọ́ọ̀lù ti wọn. jọ sọ nǹkan tó ní sọ agbára tó ní nínú iléeṣẹ́ yìí láti fẹ́ gba ìṣèlú ọ̀rọ̀ tẹ́mi sọ òye wọ̀ kí ni tí mo gbọ́ tó ṣe yẹn àwọn tá a ti gbà síṣẹ́ kó tó di pé wọ́n dé ìwọ ló ń check fáìlì wọn òun jẹ́ kọ́mọ̀ pé wọ́n ẹnìkan wà capable ẹnìkan ò mójútó o ò fẹ́ sack èèyàn kan ta ni wọ́ gógó náà ta ni ẹ́. akíndélé mi ì lè lajú mi sílẹ̀ kíta lọ́kọ̀ mi ò lè máa wòran báyìí kí nǹkan ẹ̀ kó máa bàjẹ́ lọ kí n má lè wá nǹkan ṣe sí i. fi nǹkan mi sílẹ̀ jẹ́ kó bàjẹ́ nǹkan mi tí ò bàjẹ́ nígbà tó ṣorí burúkú lọ lọ́jọ́ sí àbí bó ṣe fi mí sílẹ̀ ní ìwọ òrónú bó lè dáa fún mi ọlọ́run mo bó ṣe ṣe tó fi gbé mi dé level tí mo dé yìí ọlọ́run tó tì mí lẹ́yìn tí mo fi dé level yìí kò yẹ filẹ̀ fèmi àtọ́lọ́run lẹ̀ má bàa mi dá sí nǹkan mi mọ́ hello staff ni ẹ nínú iléeṣẹ́ yìí o má kọjá yẹ o ibi tó bá fi ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́ ibẹ̀ ló ṣọ́ next time tó bá tún kọjá yẹ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ àbó ohun rẹ wọlé ìwọ ló máa rádà lọ fún àwọn tó sọ̀rọ̀ ọ̀pá yẹn ó máa padà kúrò ní ó máa padà kúrò ní kọ́ńpìlẹ̀nì tí ò bá jọ́la ìyàwó mi kí ló ṣe ń bí òun ló gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu yẹn tí ò bá jọ́la ìyàwó mi kò sí kan tó fara ṣe mọ́. má ràn mí lẹ́rù ẹrù tiẹ̀ gan-an ó pọ̀ o rí gbé tán má ràn mí lẹ́rù ok. ta ni ò máa ajẹ́ra lákè Hello, sweetheart. Báwo ni jàre? Ọ̀dẹ̀ kan ló mú inú bí mi Okay. Máa get back sẹ́ baby. Máa get back sẹ́. Oh, mi. Yes dear. Oh, Orí pé kò sí big day nínú jamb ilé táwọn èèyàn máa ń pa ẹ̀rọ jáàmù lé lé lé lé ṣùgbọ́n òun lọ́ra ṣe wẹ́rẹ́ yìí. àmà eh, ti dúpẹ́ bọ́ pé kéèyàn pass jáàmù kan ni ó guarantee admission o ṣó ti ẹ̀rí skul tí mo mú yẹn wàhálà yìí ti pọ̀ jù skul yìí dẹ̀ ni mo fẹ́ mu àmọ́ mo sì ń rò pé bóyá lè lọ fi state of origin já mi nǹkan tí mo ṣe ọlọ́run ṣàjẹ́ kan mú mi ṣá. wọ́n mọ̀ ẹ́ wọ́n mọ̀ ẹ́ lágbára ọlọ́run ṣó ti ẹ̀rí gbogbo yẹn ò ní mí nì ẹni ìwé tí ẹ̀ wá wà kálù bàríkà kó ti ṣú ọ̀fìn hàn bẹ́ẹ̀ èmi dẹ̀ bìlíìfù pé skul tó mú yẹn náà ó wọn mú ẹ. àmì ò tó ga ojú ẹ ló ń dán yìí. ọ̀nkọ <laughs> ah. akin kọ. akin akínṣá ó wà wọ́n wà láyé ara ẹ̀ tiẹ̀. èyí tó ń sọ pé akínṣá máa wà láyé ara ẹ̀ ṣé kò ń ṣe nǹkan tí mo rò. kí ló ń rún jàre jẹ́ ń gbọ́. ṣé kì í ṣe kó ti jìnnà sí wọn. tèfètèfè tí ó pẹ́ ọmọ ah. òwe mi ò ráyè gbẹ̀gìrì lórí ráìsì ìmọ̀ ah, ah. <laughs> á jẹ́ kéèyàn kan máa máa fi búrẹ́dì lámi lórí ọbẹ̀ jẹ freely just like that ah no ah, èmi ò ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà ọmọ pákí òun wà òkè náà kò lówó lọ́wọ́ ó ń pa gidi gan ni ọlọ́run kan manage ẹ̀ ni èmi ò dẹ̀ lè cope mọ́ so èmi ti jálẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan èmi sì padà sọ́dọ̀ rọ́nà wẹ́ẹ̀bù mi bọ̀dá kí tèmi máa ń rí yẹn tó máa ń pọ́n ẹ lé tó máa ń ṣe jẹ́jẹ́ wọ́n máa ṣú ẹ ní lọ́ọ̀fù kó tó gbẹ́sẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ gbé gbogbo kíní yẹn ó dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo ẹ lọ bẹ́ẹ̀. ẹ jọ torí Ọlọ́run ṣé mo lè fi yẹn gba visa lè ń bá sí i náà kò sọ fún mi kí n kò dé embassy yẹn sí kí n dá America embassy kí n kò sọ pé ẹ jọ òyìnbó alákin lọ́ọ̀fù mi ó ṣe kinní kan kó dẹ̀ lù mí ń pálí hmm. ìjọ ṣáàchì mẹ́ǹtì nìyẹn ni. Hmm ọmọ kọ̀ ń lọ́vọ̀ fún láìfẹ́ ẹ̀ nínú àwọn ìyẹn ò ní nǹkan kan nu láìfẹ́ mi kò dá nǹkan kan fún mi náà kò gbé mi débì kankan ah! Ah, èèyàn tó máa elevate mi òun ni mò ń wá ó gẹ̀ẹ́tì ni ìran mẹ́ta ò kí ń tòṣì gbogbo ìyá táwọn ìyá mi jẹ mi ò gbọ́dọ̀ continue náà mi gbọ́dọ̀ live good now ah, mo gbọ́dọ̀ live large ṣé ó ti yẹ. lọ́rọ̀ kan o ti bára lu òyìnbó lọ. tipẹ́tipẹ́ ọmọ ayé dùn jẹ ju bòbó yẹn tẹ̀ mí sí rẹpẹtẹ ọlọ́run ń dùn mí inú gidi gan tó bá ń gbọ́ bí àbí tó bá ń gbọ́ bí àbí ọlọ́run ń bí àbí every time ni mo máa ń fẹ́ laboration ní normal day fúnra mi sórí tó bá ń bọ̀ báyìí bíìtì tó máa fi ń ṣe shopping wà fún mi wọ́n máa wọ gòkè ṣé mi nìkan ni baby girl tó wà nílùú yìí àbọ̀ òrì ìdúpẹ́ náà mo ń já sí yìí náà <laughs> ọ̀rẹ́ mi mi ò ráyè ìdọ̀tí járe ẹ bọ̀dọ̀ ń bọ̀dà. ṣé kò ń ṣe picture Sùnbọ̀ ni mo rí somebody. fóònù. ọ oh, orí Sùnbọ̀ Sùnbọ̀ not ìgbà pictures. Somebody. náà rí picture Sùnbọ̀ ẹ̀rù báyìí ayé já ipe ọmọbìnrin wo ló ti wá fáìn báyìí tí what kì í ṣèwọ́ that ríra dáradára. Somebody ló gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. Sùnbọ̀ ló gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ èmi jẹ́ ara Gambia àbó àbó làjú ẹ̀ kó yọ kó wèrè tó gbé sójú kó lè wẹni tó bá sọ̀rọ̀ akíndélé mà ló wà wájú ẹ̀ èmi ò ṣe ọkọ ẹ̀ <laughs> àrísítò ẹ̀ ni mo jẹ́ ṣé ó ti yẹ èmi ò tètè mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ ló rántí tilẹ̀kùn mi tó bá jáde sìn. I know what to do. Get out! Ó wá dolú tìmọ́tìmọ́ tìmọ́ ìkànnà. Ìlú àná òṣì. Bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀yìn àbúrò tí ń jẹ bàbá mi. ó wá dolú tímọ́tímọ́ tí mo rí pé mọ́tọ́láṣẹ́. bí mo ṣe rí nìyẹn I was surprised to receive her call lónìí ẹ òun fèmí ní seventy two hours ultimatum kémi fọkọ tèmi lẹ̀ mo ní ah motola ṣó mọ nǹkan tó ń sọ bó ṣe já fún ọmọ mi lẹ́nu nìyẹn. sórí ẹ̀ dàrú ni. èyí ah, mi náà. tó o sàn kankan fún kó tó de kó court fún ọmọ ẹ létí. Ah, ìwọ náà mọ̀ mi náà ọ̀rọ̀ mélòó lèmi máa ń sọ. Ah, ok kò sí wàhálà nǹkan tó fà fún rẹ nìyẹn. mo ti mọ̀ pé kò lè sori pé nǹkan tó dálẹ̀ ni nǹkan tó fà nìyí náà. ṣé bí mo sọ fún ẹ lọ́jọ́ sí ìgbà tọrọ lédi ìbẹ̀rẹ̀ àbí mi ò sọ fún ìgbà tó wá bá mi lọ́fíìsì mo dẹ̀ sọ fún ẹ wọ lórí pé kí n gbà á mo gbà tán sìn o ti rí nǹkan tójú ẹ rí ohun tó fọwọ́ ara ẹ fà gangan nìyẹn ó nìyẹn. ọkọ mi má blame mi angu tí wọn ń gbà wò nìyẹn bẹ́ẹ̀ ni èmi wò pé kákànṣe ọmọtọ́lá lóore ni èmi ò mọ̀ pé òun máa fẹ́ fi ibi san oore ni. ó ti yé mi ẹ kú òre ìyá olóore inú blood yín lórí wà bí kò ní kúrò ń bẹ̀ o títí yín nìyẹn ẹni tó bá lè máa threaten ìyàwó mi tó lẹ́vù yẹn ó ti ń bẹ́ mi fúnra mi náà jà nìyẹn èmi o ọmọtọ́lá o no problem but èmi á wá nǹkan ṣe sí ọ̀rọ̀ mọ́tò náà màá gbìyànjú láti ṣe nǹkan kan tó bá ti lè máa threaten ìyàwó mi nulẹ̀ ó ti ń bẹ́ mi náà jà nìyẹn. ìyá mọ̀ pé kò sí nǹkan tó máa yà wá kò ti gbọ́ òun lójú ẹ̀ lè yẹn ṣé kì í sẹ́ ẹ̀dá yìí oh my god ọjọ́ kan wọ́n tán láti. bàbá mi wá. tí ò bá nídìí ṣé kí n lè lè ṣe ọ̀gbọ̀n ṣẹ́yìn rò pé lédi mọ́tọ́lá yẹn àtọ̀gá something is fishy nìkan kan ṣẹlẹ̀ èmi náà ń kọ́ mo ń wò pé ó dà pé ọ̀gá ti ta right wọn àbí Mr. Akíndélé tèmi mọ̀ tí kò gba nonsense àtìgbà tí mo ti ń wò pé wíwúrà kan ti ń wọlé jáde lọ́gá ti di gbàkulẹ̀ lọ́wọ́ gẹ̀wọ̀n hmm. eh, mo guess right now anyway jẹ́ káwọn àwọn àwọn ohun tí wọ́n jẹ́ káwọn àwọn lùkù mo ṣọ́ọ̀rọ̀ pé wọ́n ti ń gúnra wọn. <laughs> ó ga wò rẹ jẹ́ ká wá ṣe nǹkan tá a ní ṣe ká máa lọ lé àwọn ló mọ nígbà bá wù. ṣe rí ilé wọn náà máa fi fọkọ mu fún ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ṣe wá rí ilé wọn náà máa mú lálẹ́ alẹ́. alalẹ́ bẹ́ẹ̀ wọ́n tẹ̀ tí bá ń sọ̀rọ̀ náà lórí fóònù mi ìdá ó ṣe mo dúpẹ́ kó bá mi kí wọn mo ti lọ mọ náà ṣe o èmi náà ti fẹ́ máa lọ mọ. ó dà ó dà ó dà ó dà ṣe kó bá kí wọn kọ́ ṣe gan-an. ẹ káàbọ̀ ó jàre ẹ kó àtàrà kí lè lè. nípa àgbo tí mo sọ fún yín mo wọ alábùsùn bọ̀. o o o àgbo ẹ pàdé ọmọ tó gbé wá ni. mo pàdé mo pàdé ọmọ kan náà ẹ is good kì í ṣe pé kò dáa èmi náà support ẹ àmọ́ ẹ ó kàn wù mí kí àdúrà kó pọ̀ jù ló nǹkan báyìí lọ torí àdúrà ló ń gbà agbára ń gbà o. àwọn yẹ káyìn náà mọ̀ pé àkọ́kọ́ gbà wípé ohun tó ń gbà nínú ayé yìí àdúrà ni tí mo mọ̀ tó dájú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kó má dàbí ni wípé ṣe nìyá mi tiẹ̀ jókòó tẹ̀tẹ̀ rẹ kò tiẹ̀ jáde kó ṣe kankan kó má dàbí pé èèyàn náwó nǹkan kan sí òun ló jẹ́ kéèmí náà tó rìn sílẹ̀. Hmm, ó dà torí mo mọ̀ pé ẹni tó gbélé fún yín á ní ọlọ́run àjẹkójẹ. nǹkan tó sọ náà nìyẹn. ohun tó sọ ni tí òun bá fi bìlíìfù náà dúrà ẹ ó yẹ káwa náà wà tẹpẹlẹ mọ́ àdúrà ni o àdúrà ni o èmi náà nígbà ọpọlọ máa ṣe yàrá. lágbára Ọlọ́run <clears throat> má bínú ebi ló lé mi léré. jẹ́ kí n sáré. ẹjọ́ ìṣà kí ni ìtumọ̀ gbogbo rẹ̀. kí ló jọ lójú ẹ̀. jọ ṣé èmi ni mò ń bẹ̀ sọ̀rọ̀ tó ń dá mi lóhùn padà báyìí. jọ báwo ló ṣe jẹ́ nínú ilé iṣẹ́ yìí náà báwo ló ṣe jẹ́ mọ̀rúbà ṣé èmi ló ń lówó fún ṣé mi àtẹ́wà nú ẹgbẹ́ ni tó máa ń jẹ́ pé wọ́n ń tó gan nínú ilé iṣẹ́ yìí ṣé bàháràkì ṣé ó tó mi nínú ilé iṣẹ́ yìí. ọgbẹ́ni dákọ̀dá jàre ṣé ìjìnà bí ń tò ní ṣé ṣé ọmọ bí mo ṣe jẹ́ sẹ́yìn tó ní ilé iṣẹ́ ìṣá kí ló ń ṣe ẹ́ ṣá. báwo ṣe jẹ you do this fool tó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ni mo ṣe pẹ́ lọ́jọ́ orí èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo ṣe jẹ́ ní ilé iṣẹ́ yìí. ok èmi ló pè ní fool. you are a fool big fool. o mú ẹnu ẹ o là pàkà ní agbárí ẹ o pè mí ní fool o máa regret nǹkan tó sọ yẹn. èmi àbí. I swear to God o máa regret ẹ. anyway mọ́tọ́lá ọ̀ tọ́lá ni I don't even understand nǹkan tó lùkọ́ ẹ jẹ́ gan mi fẹ́ understand gbọ́ǹkan tí mo sọ fún ẹ sìn ṣó lẹ́tà tó wà lọ́wọ́ yẹn sack letter ni mo ti sack yẹ náà mo yẹn bẹ sọ̀rọ̀ yẹn get out from my office get the hell out of my office. ọ ogbóyìnbó tó tó yàbí máa rí wàá tún sọ níwájú adájọ́. máa hmm. bó ṣe rí idiot. ẹ má bínú sí mi ẹjọ́ tó yọ lọ́wọ́ máa change láti ìsìn lójú tó yọ lọ ẹ má gbàjẹ́ lẹ́nu mi. mọ́tọ́lá má lo ẹ fún mi ó tó ti ń lò tipẹ́tipẹ́ yẹn náà ni kò bẹ̀rẹ̀ sí ní lò lọ àbí o ò rántí àbẹ̀fẹ́ mọ́ kí wọ́n á ṣe problem tèmi pẹ̀lú tiẹ̀ mọ́ sí i àwọn management o ni wọ́n ti decide lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe and decision wọn ni pé kó o kúrò nínú company yìí a ti sack already kúrò níbí mi ò fẹ́ rí ẹ mọ́ kí tí wọ́n ṣe pé kó o kúrò nìkan o mi ò fẹ́ rí ẹ ní life mi mọ́ ni o mi ò fẹ́ fojú kan ẹ̀ mọ́ rárá rárá o gbọ́. Ah, ìjọ torí Ọlọ́run máa máa fọwọ́ síbi tọ́wọ́ ń gbé láti ṣe ìlọ́mí onímọ̀ kọjá ìyára mi. mọ́tò náà máa fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. jáde síta lọ fi ọwọ́ yẹn síbi tọ́wọ́ ń gbé nínú ilé yín jáde síbẹ̀. Who is there? ẹ bá bọ̀ ẹ bá bọ̀. Ẹlẹ́sà. Mi wá, kí ni mo gbélé? This is Inspector Wale. Ọ̀gá mi tẹ́lẹ̀ fẹ́ rí àwọn ẹ̀. Good afternoon, sir good afternoon. Tani. Shani Tom, sorry. Àwọn lélẹ̀ now. Eh, madam, you are under arrest. Yes. No, no, no, ní sọ̀rọ̀, ní sọ̀rọ̀. Ká tiẹ̀ sọ pé èèyàn burúkú ni èèyàn rádaràda ni bọ̀ kí ló ṣe? Ọ̀gá ẹni tí ìjọba tó wà ní ìlú máa yé e. Ẹ sọ̀rọ̀ jọ! Ẹ̀dẹ̀ ń díbọ̀, ẹ fẹ́ sọ pé ìmọ̀ mi ni. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ sọ pé ìmọ̀ mi? Ẹ kọ́ lẹ wá sí àbẹ́tẹ̀ mi tẹ wá gbéṣẹ́ fún wa ni tẹ́ni mrs Sùnbọ̀kan pé ká ba ìwé ẹ̀jẹ̀ ká gún ká ṣá ká destroy ká ba ayé ẹ̀jẹ̀ kó ń disturb yín ah so ẹ wà ọkà ti fò ọwọ́ pálábá ti ṣe jù ó ti yé yín ẹ sọ̀rọ̀ o. ẹgbà péjọ mú ìwà Sùnbọ̀ wo ló sọ ìgbà yẹn Ọlásùnbọ̀ wo mẹ. Ọlásùnbọ̀ lè bẹ́ẹ̀ mú ìwà Ọlásùnbọ̀ mi. bẹ́ẹ̀ ni sà Sùnbọ̀ yín gangan gangan ni ẹ wo ṣe rí nínú ìjọ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ bí ilé ẹ gbogbo nǹkan tí ẹ mọ̀ láti ọjọ́ ìpínlẹ̀ máa mọ̀ ọ́n sìn ẹ òun náà wá mú. mọ́kànlá so ìwọ ló rán àwọn gáìsì yìí wípé kí wọ́n lọ ṣe ìyàwó tèmi léṣe. ẹ máa mú lọ ẹ máa mú lọ kó máa lọ kó máa lọ kó máa lọ kó máa lọ lọ́sùnbọ̀ tẹ̀lé àbí tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n kàyọ̀ tẹ̀lé wọ́n. àwọn ọlọ́pàá máa ń sá o. Ah! mú ìwà ẹ mú jáde kó jáde síta mo ní ìlànà wò ah! ọ̀gá mo ẹwẹ ẹdúró lọ níyàwó tèmi níyàwó mi. ẹ̀wọ̀n ni bàlá ìmọ̀rẹ́ yìí. kí ni mo ṣe fún lẹ́yìn tó lè tó bàjẹ́ wọ̀ lọ. abẹ́rẹ́ ìmọ̀ tó sùn wọ̀ kó mi sí báyìí. òun náà ló fa gbogbo eléyìí. jẹ́ kẹ́ pẹ̀lú sùn. Ah, máa pè é náà ni o. Ah máa pè é o àmọ́ àní sáré pera wa kò búrú ọkọ mi. kí ló dé kí ló ṣẹlẹ̀ àyíkẹ́ ọkọ mi àyíkẹ́ àyíkẹ́ mo dáràn ẹ gbà mí àyíkẹ́ àyíkẹ́ má dá mi lóhùn àyíkẹ́ má dá mi lóhùn má ẹ ẹ ló ọkọ mi. ẹ ló mọ́ mi ẹ ló kí lẹ sọ ìyàwó mi ṣubú níbo. ibo lẹwà báyìí ibo lẹwà ọgọ ibo lẹwà má bá yín bẹ́ẹ̀ sí má bá yín sí má bá yín sí. bébí báwo ló ṣe ṣe wá. yeah mo feel better oyin yẹn gan ti yóò ti stop pẹ̀lẹ́ díẹ̀. ó dókítà kí ló ṣẹlẹ̀ ẹ̀kan rẹ́rìn rẹ́rìn láti ẹ̀kan ni kí ni ah, ohun tí mo fẹ́ bí ni pé kí ló ṣe mi gangan tó fi ṣubú bó ṣe ṣubú yẹn. Oh, nǹkan ayọ̀ ni Mr. Akindele result test a ṣe fún ìyàwó yìí ni. gbogbo ń tọkọ síbi yé mi. I am happy to announce to you that your wife is five weeks pregnant. very serious. I told you, baby. Mo sọ fún ẹ díẹ̀. Mo sọ ba tasi bá tásìkò lójú ọlọ́wọ́ àṣẹ fún wa. Ọkọ mi. Yes. Ọlọ́run. Ah! My God is good. All the time. Our God is good. All the time. My God is good. All the time. Our God is good. All the time. Doctor nítorí pé yín kọ́kọ́ announce fún mi pé ìyàwó mi lóyún máa transfer two hundred thousand naira sí yín báyìí báyìí. wow not wow mo mí ìyẹn ní sẹ́jà. thank you very much. àfi tí ẹ bá máa ká tán bá yín lórí lókun. mo mọ mo. Oh, ó yá yá yá. ẹsẹ̀ mi ó ẹ̀mí ò tí ì òkun mi tí ì òkun. bàbá ṣe ni lóore ọ̀pẹ làdá òun èèwọ̀ ní fáláyì mọ́rẹ́ ni èèwọ̀ ní fáláìmọ́re. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gá mi ọ̀hún èèwọ̀ ní fáláìmọ́re. èèwọ̀ mm-hmm, ní fáláìmọ́re. olókùnrin wọn fi sọdúpẹ́ ní èèwọ̀ ní fáláìmọ́re. èèwọ̀ ní fáláìmọ́re. dáwọ́ lórí o èèwọ̀ ni bálá ìmọ̀ọ́rẹ́ o regret hmm, èèwọ̀ ni bálá ìmọ̀ọ́rẹ́.